اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته. barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ọba tó dẹ́mi wa sí dòní ní Mùsùlùmí, Ọlọ́run má ṣe wá ní kèfèrí láíláí. Mo jẹ́rìí pé kò sẹ́ni tíjọ sí tọ́ sí nítòdodo àyàfi Allah Ta'ala mo sì jẹ́rìí pé Allahu Ta'ala yìí ọ̀kan ṣoṣo ní gbogbo méjìdínlé mẹ́ta bẹ́ẹ̀ ló sì bímọ ẹnìkan rí alágbára ni ọlọ́run olùkápá sì ní pẹ̀lú ìmọ̀ ọlọ́run ó rọ kí ká gbogbo nǹkan pátápátá ọlọ́run ò mọ nǹkan kan ṣẹ́kù kò sì mọ nǹkan kan láàbọ̀ mo jẹ́rìí pé ọlọ́run yìí òun náà ló gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam dìde kó máa jẹ́ òjíṣẹ́ ìkànnì fún gbogbo àgbáńlá ayé pátápátá ìkẹ́ àti ọlá ọlọ́run kó máa bá òjíṣẹ́ náà tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó ṣe gbé iṣẹ́ tọ́lọ́wọ́ bá ó sì sọ àsọtẹ́lẹ̀ fáwa ìjọ rẹ̀ ó fi wá mọ́nà gbogbo nǹkan tá a lè ṣe tábìrí ọ̀nà ọlọ́run làlámì ṣàlàyé òun náà ti ṣe àwọn tó lè mú wa rí bínú ọlọ́run tàbí ní wọn tàbí wọn àlìjẹ́nà ànábì ṣàlàyé ẹ̀ fún wa ó sì kí lè wọ̀ fún wa ó kọ́ òun náà sì dé díẹ̀ ànábì wa fi wá sílẹ̀ sójú ọ̀nà kan tó mọ́lẹ̀ gbòòrò títí pé láìlò áka nàhárì ha láyà zíìdò ánìhà ilà halik ọ̀nà náà mọ́lẹ̀ gbòòrò òru rẹ̀ dàbí ọ̀sán yẹn ni pé kò sókùnkùn kankan bẹ̀ ẹni ìyówù tó bá sì ṣẹ́rí àbógbórí kó lójú ọ̀nà tí ànábì tí ọlọ́run ní kó là fún wa yìí kò ní jẹ́ ẹnìkan ju ẹni ìparun lọ ọlọ́run kó má pa ìkẹ́ àti ọlọ́lọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kíkẹ́ náà mọ́dáwọ́dó lórí àwọn àyí kó kárí gbogbo mùsùlùmí àtàlá ti pẹ̀lú orí ajẹ́jẹ́ náà rẹ̀ tí ń jẹ́ àlùbáríkà kó máa bá gbogbo wa gbé pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ́nu Qur'an àmà sí tafsiru Qur'an tòní nínú Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an aya tí a ti bẹ̀rẹ̀ lónìí náà ni aya ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta tàmà sí 46 ṣúra sí àyà 46 nù sọ́lọ́tù alìhàn kí ọlọ́run ọba lè kí ọlá kí ó dákun kó ṣe ní ọlọ́run fún wa kó sì jẹ́ agbágbọ̀ yìí ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tòní pẹ̀lú sísádi ọlọ́run kò lọ́dọ̀ àṣẹ̀tọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mẹ́jì ráyì láàrin wa a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ aláàkírọ̀ ọlọ́run ọba àlékè ọlá ọba sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó sì fún gbogbo nǹkan ọlọ́run fún wọn lọ́rọ̀ sọ bẹ́ẹ̀ tó bá tún dijọ́ gbèdé alkiyama ọwọ́ àwọn kèfèrí àti ẹsẹ̀ wọn yóò tún sọ̀rọ̀ láti jẹ́rìí takò wọn lórí irọ́ tí wọ́n pa lóòótọ́ ọlọ́run bá sọ nínú alkùránì pé kò ní sí ìgbàláàyè fẹ́nikẹ́ni láti purọ́ wájú ọlọ́run ṣùgbọ́n ọlọ́run kọ fáwọn kèfèrí láàyè wọ́n purọ́ páwọn ò ṣe ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ àwọn ò dá ẹ̀ṣẹ̀ yẹn naktimu ala afwa'ihi ọlọ́run wà ti ẹnu wọn tí wọ́n fi ń purọ́ yẹn àwọn tí wọ́n fi dá ẹ̀ṣẹ̀ náà bí ọwọ́ ìdí ẹsẹ̀ àwọn ò wá máa jẹ́rìí takò wọn kèfèrí ó tún wá sọ wípé èéṣe ẹ̀yìn ọwọ́ àtẹsẹ̀ tẹ́ ń jẹ́rìí takò àwọn wọn ò ní à ń tọkọ̀ náà alẹ́dí à ń tọkọ̀ kó láṣẹ ìn ó rí bẹ́ẹ̀ torí pé fún wa lọ́rọ̀ sọ ni è alẹ́dí à ń tọkọ̀ kó láṣẹ ìn ẹni tó ń fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ òun ló fún wa lọ́rọ̀ sọ tá a fi sọ̀rọ̀ bẹ́ẹ̀. torí náà àṣeyìtọ́n ọlọ́mọdé ráyìn láàrin wa ọlọ́run ọba sọ̀rọ̀sọ̀rọ̀ tó mọ ọ̀rọ̀ sọ ju gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ tó sì jẹ́ pé ọ̀rọ̀ ti ọ̀rọ̀ tó pé ni ọ̀rọ̀ tí tí sì ọ̀rọ̀ tí yẹ̀yẹ́ ọ̀rọ̀ torí pé lílá ilẹ̀ kamal ọ̀rọ̀ tiẹ̀ ó pé kò sáyọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run kò sì ọlọ́run ní kúl ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn mushrikun àwọn ọ̀ṣẹ́ bá kúl sọ fún wọn àrọ̀ àyíntún in akhadha Allahu sam'akum wa absarakum wa khatama ala qulubikum من إله غير الله ياتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون Ọlọ́run ní ìwí fún mi, ẹjẹ́ ẹwí mi ń gbọ́ ẹ̀sọ fún mi, ẹ̀yin tẹ́lẹ̀ ìgbàtọ̀ lọ́run tẹ́ẹ̀ ní tẹ̀lé tó jíṣẹ́. in akọ́dá nlọ usama akọm wa abisọ́rọ̀kún ìgbọ́ràn yín sama akọm ìgbọ́ràn yín wa abisọ́rọ̀kún àti ríran yín in akọ́dá hùmọ́lọ́ù tí ọlọ́run bá bá mú méjèèjì lọ nkọ. torí pé etí ni ìgbọ́ràn àti ríran ọlọ́run náà ló kú fún wa tẹ́lẹ̀ nùtọ́tù múlíkù ọlọ́run bá lékè ọlá ó sọ fún wa alẹ́bí anṣá àkómú wájà alẹ́lẹ́ àkómú sámúà wàlà àbísọ́rọ̀ wàlà àfìídà kọ́lí ìlànà tàṣkúrún sọ́rọ́tù múlíkù nìyẹn anṣá àkómú ayé kọ̀lákọ̀kún ọlọ́run ló dá yín wàjà alẹ́lẹ́ àkómú ó fún yín ní ìgbọ́ràn.

kọlílá mẹ́ta ṣùkúrún ṣùgbọ́n kọlílá mẹ́ta ṣùkúrún ọpẹ́ díẹ̀ lẹ́ ń dápọ́lọ̀ ń lérí ìdẹ̀ra tó ṣe fún yìí ṣùgbọ́n díẹ̀ nínú yín ní ń dúpẹ́ fún ọlọ́run lérí ìdẹ̀ra tó ṣe fún yín ọlọ́run bá lè kí ọlá ń gọ wípé tọ́lọ̀wọ́n bá bá mú lọ kí ni tẹ́ ṣe ǹjẹ́ a lè nǹkan kan tá ṣe tabawonu sọ́rọ́tù tabawonu alukur'an ìgbọ́ràn wa àti ríran wa ó pín sí méjì ìtìmáàlù ìntìfá òbìhìmá kásánfàní pẹ̀lú ìgbọ́ràn àti ríran ó pín sí méjì alákọ̀ọ́kọ́ ni alìntìfá alìkàwùní ẹlẹ́ẹ̀kejì ni alìntìfá àṣàrí kásánfàní pẹ̀lú ìgbọ́ràn àti ríran òun náà ni kémi àti ká máa gbọ́rọ̀ bá a ṣe ń gbọ́ yìí òun náà ni kémi àti ká máa ríran ìyẹn kàwọn nínìyẹn ìyẹn tá a fojú rí tí ò sí èméjì mbẹ èyí ń pọ̀ nínú Quran tọ́lọ́run ọba àlekè ọlá tó sọ fún wa tábàwọn nù mọ́tíkà rọ́tù sura sixty seven ayah twenty three ó ní mo kà lẹ́ẹ̀kan yẹn súra ẹlẹ́ẹ̀kẹtàdínláàádọ́rin àyà kẹtàlélógún bàbá wo ni súrọ́tù Yunus súra ẹlẹ́ẹ̀kẹwàá àyà kọkànlélọ́gbọ̀n súra ten àyà thirty one ọlọ́run ọba àlejò ọlá ó tún sọ̀rọ̀ ńbẹ̀ kí lọ́lọ́run wí nípa ẹ̀ ọlọ́run ní kó ìrẹ́ ànábì sọ fún wọn. wàlá àrùn man yarzuqukum minas sama'i wal ard ìbéèrè àkọ́kọ́ nù ní talẹ́ni tí ń pèsè fún yín láti sánmà àtilẹ̀ òjò tí ń rọ̀ sẹ́yìn lẹ́ ń rọ̀ lẹ́ra yín lérí ni torí kọ́ lọ ń sọ nínú Kùránì pé wa anzala minal mu'sirati ma'an sajjaja mu'sirat ẹ̀rì pé lóde òní náà ta bá ń sọ̀rọ̀ nípa júìsì a ní àṣírù ìta fún ẹ̀ṣújò ni wọ́n pè ní mọ̀sírọ̀ ẹ̀rí tó dàbí pé tí nǹkan kójọ àwa ń fún omi ń dà jáde ń bẹ̀ wà á ń zálà mí náà ni mọ̀sírọ̀ asọ́kalẹ̀ láti inú ẹ̀ṣújò máa ń omi kan sàjájá tó pọ̀ tí ń dá sẹ́yìn lẹ́ni kómi yóò sọ̀kalẹ̀ ní àbọ́lọ́ wàlá ọ̀rọ̀ ọlọ́run tún sàlàyé ọlọ́run ní nínú kúríjà bìí habban wa nabata à ń fi mú omi tá à ń sọ̀kalẹ̀ à ń fi mú irúgbìn jáde habban àwọn oníkóró wa nabata àtàwọn irúgbìn míì tó tún yàtọ̀ sí irúgbìn oníhóró mímú irúgbìn hù jáde nígbà tẹ́ ẹ gbé sẹ́yìn lẹ́ ń ṣe ní abọ́lọ́run eléyìí yóò máa jẹ́ àtàhádìí tí wọ́n ń pè ní ìtàláyà challenge fún àwọn mùṣírikùn àwọn ọ̀ṣẹ́bọ tí wọn ò gbọ́kọ̀ lọ á padà ṣàlàyé ọ̀rọ̀ samuel àti basọ́tàn bá bọ̀ ṣùgbọ́n ìtàláyà pọ̀ nínú Quran tọ́lọ́run ń béèrè lọ́wọ́ àwọn ọ̀ṣẹ́bọ sáwọn ló ṣe lè sáwọn ló ṣe lè tábàwọnú Suratul súra ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́ta àyà ìkẹtàdínlọ́gọ́ta ló ti bẹ̀rẹ̀ súra fifty six ní súratul Wákíà láti àyà fifty seven ẹ rí i pé ìtàláyà láti ọ̀dọ̀ ọlọ́run ọba ó ṣẹlẹ̀ táwọn ọ̀ṣẹ́bọ táwọn kìfìrí kí ni ọlọ́run ọba wí ń bẹ̀ ọlọ́run ní nánú kọlákọ̀ ní kún fàlọ́lá tó sọ́ọ̀dì nánú ìkọ̀làkọ̀ náà kún awalada yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé kò sọ́nà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ọ̀rọ̀ àpò ara yín ni è tọ́wọ́ ẹ̀ ń wá kárí ẹfẹ́ ẹ̀kọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn tó jiyàn ìṣẹ̀dá fún Allahu wọn kéré níye gbogbo ẹ̀dá ayé ló gbà pọ́lọ̀ ló dá gbogbo nǹkan àyàfà wọn díẹ̀ ìyẹn làwọn tó sọ pé òsọ́lọ̀ wọn ò sì pọ̀ nínú àwọn tó gbà pọ́lọ́run ló dá nǹkan àwa lè rí nínú àwọn tí wọ́n ń sọ pé ó dára nínú tọ́lọ́run dá ó fún eléyìí pé kò ṣe díẹ̀ ńbẹ̀ bí àwọn Yorùbá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ Bàtálá àtàwọn ẹ̀nà sọ̀rọ̀ nígbà tí wọ́n ń sọ pé Ìsá ọmọ Màríà máa kún Ọlọ́run lọ́wọ́ ó ràn Ọlọ́run lọ́wọ́ níbi ìṣẹ̀dá nínú sọkúsọ tí wọ́n ń sọ àwọn ṣàtọ̀ art tó jáde lẹ́nu wọn ṣùgbọ́n lọ́run ní nánú kọ̀làkọ̀ náà kọ́ àwa la dá láọ́lá èéwá ṣe yín àlà tùsọ́ di kún tẹ́ ti gbà lódodo ọ̀rọ̀ ọlọ́run. afàrọ̀ àìtúmọ̀ tùmùnọ́ọ̀nù àtọ̀ tí ń jáde níbàrá àdìyín tí ń jáde lára yín àfàrá ìtùmọ̀ tùmùnọ́ọ̀nù tí ń jáde lára yín ẹ̀wí mi ẹ̀yin náà wòye sí àántúm. lọ́lẹ́kọ́ọ́lẹ́kọ́ àántún tàkìlẹ́kọ́ náà hù sẹ́yìn lẹ dá àtọ̀ yẹn ni tí wọ́n pè ní cement palm àó àántún bọ̀ àántún tàkìlẹ́kọ́ náà hù ìntánà sẹ́yìn lẹ sọ àtọ̀ yẹn dèèyàn ní méjì ni sẹ́yìn lẹ dá àtọ̀ àkọ́kọ́ nìyẹn ni are you the creator of the palm of the cement number two Are you the one that changed that sperm from its form to the human form to become a child? Ṣẹ́yìn lẹ́yìn padà ní Amúnáhánú olùkọ́ọ̀lì àbáwọ̀ ọlọ́run ẹwí mi ẹmú kanú méjèèjì. Àwọn ìbéèrè yìí ni wọ́n ń pè ní ìbéèrè tí ò ní èsì rhetorical question ni. Tàhádìí lélẹ̀ ìtaláyà ni. ọlọ́run ní nánú kọ́ dárí ní wọ́n máa nánú tẹ bá mọ̀ bẹ́ẹ̀ ẹ máa wá gbọ́ bẹ́ẹ̀ bá lẹ́gbàá nánú kọ́ dárí náà báyìí nà kùmùlì mọ́ta àwa ńlá kú lè yín lórí bó ti wù kẹ́ lólé ayé tó ẹ̀ padà kú òmbẹ́ wà máa bí agara kan ò sì wa lórí kí ni aláàánú bá dílà lérí pé anúbà dílà àmùsálà kù wípé kí a tún yí irú yín padà wọnú ṣí àkóhun fi máa lá kátó sọ yín di nǹkan míì tẹ́ẹ̀mọ̀. Aya yìí àwọn kan tún sọnù ń bẹ̀ nínú àwọn tó gbàgbọ́ yé àkídà Yorùbá ìgbàgbọ́ Yorùbá àti àwọn àkídà ìsìn òkèèrè tó jẹ́ tẹ́bọ ẹ rí pé nínú ìgbàgbọ́ Yorùbá wọ́n gbà pé bí èèyàn bá jáde láyé yóò dọ́dọ̀ oníbodè rojọ́ bàbá rojọ́ bí èèyàn bá rojọ́ lọ́dọ̀ oníbodè ẹni tí ò bá ṣe eré oníbodè yóò wà ná lọ́rẹ́ tàbí yóò ná pọ̀pàá àwọn míì ó di nínú gbàgbọ́ Yorùbá náà ni o àwọn míì ó di àpáàdì orúkọ àwọn jẹ́ ń pè lápáàdì <laughs> àwọn míì ó dà àwọn míì wọ́n ó da òpìpì nínú tí wọ́n lè dà nìyẹn nínú gbàgbọ́ wọn ẹlòmíì ó da ẹran ẹ̀rí kan tí wọ́n ń ṣe eré ẹran ìyá Òṣogbo tí wọ́n pariwo kí àkídà Yorùbá ni. òun ló bá wa débi Babátúndé àti Ìyábọ̀ kódà ìlú ẹ̀sìn Ìlọrin gan àwọn náà tó ń sọ pé bàbá àgbà ìyá àgbà àwọn náà tó sọ bẹ́ẹ̀ kò bá kìí dààmú torí pé bá ti kú Ọlọ́run ní wà ń wàrọ́ ìhìn bárúsàkùn ìláyà omi yorùbá àfún gàgá ń bẹ lẹ́yìn òkú títí gbéǹde tí ò ní ó lè padà wá sáyé mọ́ wà mí ń wàrọ̀ ìhìn barzakhun screen veil barrier gàgá ìláyà omi ìbò àtún títí ìjọ gbéǹde wọn ò ní wáyé mọ́ gbogbo ń tẹ́ bá rí tó yọjú tó jọ wọ́n kèé ṣàwọn ó jọ wọ́n ní nǹkan mí ilẹ̀ rí ìtí kùránì kọ́ nù ìtumọ̀ rẹ̀ ni pé kò ní sákúdáyà nínú ṣẹ̀ríà Islam ìtumọ̀ rẹ̀ ni pé òkú kan wá kanlẹ̀kùn oníkòǹkì ni o tàdé láàrí mọ́ náà bàbá àwọn ni irọ́ ni èṣù kan ló wá ń dà yín láàmú láti bàgbàgbọ́ yín jẹ́ àwọn rìbọ̀dá kínní ń kánò bó ṣe ló sá lọ ìdí ránṣẹ́ sílé gbàdán délé wá ní sàárè rẹ̀ rí nígbà wọn débẹ̀ wọn ò bá padà mọ́ kìí ṣòun nǹkan mìíràn ni pé ọ̀tọ̀ ni kìí ṣe irú èèyàn tàbáwo ní Qur'an ọlọ́run ti yí àwọn ẹ̀dá padà nínú Suratul A'raf kátó lọ Suratul A'raf ọlọ́run rọra pàṣámọ̀ ọ̀rọ̀ yẹn nínú Suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì 2 aya 65 súra 2 aya 65 súra ẹlẹ́ẹ̀kejì aya ẹlẹ́ẹ̀karùndínní à ń sọ nítorí ẹ̀ńtẹ́ gbé Kùránì lọ́wọ́ kẹ́yìn náà máa wò ó kí lọ́lọ́run wíńbẹ̀ ṣúra 2 aya 65 náà wálà kọ́dí àlím túnmù ni ọlọ́ni ẹ̀yin ìbànú Israel àlímútún ẹti mọ̀tẹ́lẹ̀ kèé ṣe tuntun kí mú sáúsẹ̀ wà mọ̀ ìtàn fún yín aládìí na ìtádáò àwọn tí wọ́n kọjá àlà fi sábìtì nípa ọjọ́ ìsinmi. Ọwá sọ fún ọjọ́ ìjọbọ́ kọ sí ẹ̀dá yẹpẹrẹ. Àwọn ọmọ ìtàbá lọ onú Súrọ́pìlà Àárọ̀f, Súra ẹlẹ́ẹ̀keje, Súra 7, Aya 163 sí 166. Súra ẹlẹ́ẹ̀keje, Aya kẹtàlé ní ọgọ́jọ sí ìkẹrìndínní àádọ́sán àárí ń bẹ́ kí lọ́lọ́wọ́ bá wí fún wa ṣúra 7 àyà 163 Suratul A'raf ọlọ́rin àwọn obìnrin láì mílẹ̀ ṣe ìtàn ní ọ̀rọ̀jì wàsàálẹ́hùn máa ní ìkọ̀rí àti ìlàtí káànẹ̀ tí a àdírọ́ta lè bàárì ìrẹ́ ànábì béèrè lọ́wọ́ àwọn Yẹhudi tí wọ́n ń bẹ ní Madina àwọn yẹ̀húdí ń bẹ mọ̀dínà anábì bá wọn tí wọ́n ti ń ṣe ẹ̀sìn yẹ̀húdí kánàbí ò tó dé mọ̀dínà kódà àwọn nàṣàrà àwọn kan gbà Islam nínú àwọn yẹ̀húdí àwọn kan gbà àwọn nàṣàrà àwọn kan sorí kunkun tó ti pé wọ́n mọ̀ anábì ṣùgbọ́n wọ́n wá wò pé ó ṣe jẹ́ ti gbé òjíṣẹ́ kan ìdìde ọlọ́fíìsì fèsì nínú kíni nínú suratul jumu'ah huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin mọ́lọ́bẹ̀ wa akharina minhum lamma yalhaqu bihim wa huwal azizul hakim dhalika ọlọ́run ní dáhálíkà fọ́tún lọ àjùlọ tọ́lọ́ ẹ́ ọba ní kí òjíṣẹ́ kẹyìn ó wánú àwọn lárúbáwá àjùlọ ti ẹni yẹn yóò tẹ ìmọ̀ ìyàṣà ẹni ó bá wù ní mọ̀ gbé e fún wọ́lọ́ ògùn lè fọ́dúnlélẹ̀ àbí ọgbọ́ ọlọ́rẹ̀ ọlọ́lá tó ga lọ́lọ́run ṣe bọ́lọ́run ti ṣàjùlọ fáwọn bàmí náà اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين ẹ wọ̀rọ̀ ẹ̀yin Bani Israel اذكروا نعمتي التي أنعمت عليكم ẹ ṣe rántí ìdẹ̀ra tí mo ṣe fún yín وأني فضلتكم على العالمين mo ṣàjùlọ fún yín lórí gbogbo ẹ̀dá àgbáńlá ayé nípa kíni bí nubuwa wà rìsálà nípa ìmọ̀ jẹ́ ànábì ọlọ́run àtòjíṣẹ́ àbánú Israel ànábì pọ̀ jù nínú wọn ẹbí kan bàbá ọmọ jẹ́ gbogbo ọmọ ọ̀tún mọ̀ jẹ́ gẹ́gẹ́ ti anabi Yakub ohun anabi ni ọmọkùnrin méjèèjìlá tó gbogbo wọn dà anabi. ìran ọmọ kọ̀ọ̀kan yàtọ̀ Yusuf gbogbo wọn tún ṣe kalẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn wo Ishaq Yakub anabi lòun náà yakub anabi lòun náà ẹ wá wo ismail tó ń jánabi anabi mélòó ló wá ní àwọn ìran tiẹ̀ níbi tó ń yà lọ ti ń gbé tọ́lọ ní kí anabi ibrahim ó lọ fi sí nílùú mẹ́kà tó fi fẹ́ nínú àwọn ìran júrúhùm táwọn jẹ́ lárúbáwá anabi mélòó la gbé dìde nù wọn bóyá làlìkà méjì anabi sọ́ọ́lẹ̀ anabi haadi tó àná sí àwọn hudu àmọ̀ká méjì ẹ̀rí pé ìran àwọn ọ̀ràn ànábì ta rán sáwọn ọ̀ràn lárúbáwá ẹ̀ta hóró ni Luqman tí e ṣe bàmí Israel ẹnu tó kún apákanú àwọn àfáà ní kì í ṣe ànábì apákanú àwọn àfáà ní ànábì ọlọ́run ni torí apákanú àwọn àfáà ní ọ̀jọ̀gbọ́n ni torí pọ́lọ́run ò lámọ́lẹ̀ fànábì ni wàá kọ́ra Luqmanu libnihi wàhúwà ya'idhuhu ya bunayya kọ́ra Luqman gbàtọ́lọ̀ fi ń tó ní wa sílíkà náà kò dárúkọ lùkùmọ́nù ń bẹ̀ ńlọpá kan náà àfa àbí nítorí sá ànábì ṣùgbọ́n àìlápé ànábì ní ẹwo mélòó náà ni wọ́n bá ráka ṣùgbọ́n àwọn ṣe èyí tó jẹ́ wọn tí ó jẹ́ olórí wọn ọlọ́run lọ fà yọ nínú ìran lárúbáwá wọn ò ti pọ̀ tẹ́lẹ̀ èyí ni wọ́n ń àwọn bàdún ibi ìlọ́nà tí wàá fààyè ọlọ́ àṣàjùlọ fún kálukú dáríkà fọ́tò lọ ìhòtí ìmẹ̀yà ṣáà wọ́n lọ òdólé fọ́tò ilẹ̀ àbíìn amọ̀ṣẹlẹ̀ sáwà náà nínú ilé kan bí wọ́n ṣe rí dókítọ̀ mẹ́díkà dókítọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa rí ẹnjìníà ni wọ́n máa rí sọ̀fíọ̀ bẹ́ẹ̀ làwọn bísínẹ́sì náà máa jáde ń bẹ̀ tí wọ́n máa lówó àwọn barista ilé kejì wọn ò ní rí nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀dẹ́ ara wọn ni wọ́n sì wà bí kárí àgbẹ̀ àgbẹ̀ tá a rí ń bẹ̀ tí mo gbà lérò kì í ṣàgbẹ̀ aládàńlá ò bí àgbẹ̀ aláàrò ọwọ́ gan fẹ́ lè mọ́ tẹnu bí kó kọ́ṣẹ́ kó mọ̀ rówó ra ní iṣẹ́ kó mọ̀ ṣe jọ ni mọ́ ọlọ́wọ́ kan fa president yọnu lẹ́yìn ẹjọ́ kan ni àbí gọ́fúnà gọ́fúnà ẹyọ kan yẹn yóò wá ju gbogbo àwọn èmi ni ẹnjìníà èmi ni gbogbo ẹ̀ kẹwàá máa wò táwọn èèyàn ò bá wá mú orí ọlọ́run tí wọ́n bá tún wá ń ṣe kéèta àwọn èèyàn wọ́n tún wá dára ẹ̀dọ̀dọ̀ ọlọ́run dálíkà fọ́tulọ́ àtijọ́ tọ́lọ̀ tí ń ṣe fi yín ta làwọn fẹjọ́ sùn ọlọ́run wá gbé gómìnà ẹyọ kan náà ni fà jáde gbogbo tí yìí ni yóò kó ẹni tí ń àrùn lọ́jà bá fẹ́ rẹ̀ jẹ́ wọ́n àmọ́ respect tó ti ń dàrú ọ̀wọ̀ tí wọ́n máa ń fún wọn ní fún DPO ẹjá tètè padà ọlọ́wà ní béèrè lọ́wọ́ wọn etí òkun ìlú àádọ́mbẹ̀ àwọn èèyàn wọ̀nyí ìyá àdúnà fi sábìtì wọ́n kọjá àlà nípa ọjọ́ sábìtì kí ni wọ́n ń pè ní sábìtì nínú suratul naba'i amma yatasaalun ọlọ́ni wájà alẹ́nà òmàkún ṣùbátà mẹ́mà ní ṣùbátà a ṣe oorun yín ní ṣùbátà ìsinmi fún yín níbẹ̀ láti fa àsábùtù ibẹ̀ láti fà á yọ ọjọ́ ìsinmi sábùtù ibẹ̀ láti fà á yọ. waja'alna nawmakum subata ọjọ́ tá a pè lọ́jọ́ ìsinmi fún wọn ọlọ́run ló wá dá wọn ràn yín wò ìdìtà tí mẹ́hìn ìta ànúhùn ya ọmọ sàbẹ̀tìhìn ọjọ́ ìsinmi wọn ẹja máa pọ̀ lódò àwọn ẹja wa máa fò jáde wọ́n máa bẹ́ gíla gíla lọ́jọ́ ìsinmi tí wọn gbọdọ gbọ́dọ̀ dẹ́dùn òfin ọlọ́run tó wá fún wọn nù ọlọ́run wá fi ìsàdẹ́wò fún wọn ọjọ́ ta ní wọ́n mọ́ dẹ́dùn yìí ọjọ́ náà làwọn ẹjọ́ wà pọ̀ tẹ̀síwájú <laughs> ní gbangba báyìí ni wọ́n mọ̀ ẹwẹ́ jánú omi náà wàyáwọ́mọ̀ lá yásbì tún ọjọ́ tí wọ́n bá sinmi tí èso ọjọ́ sinmi látà tí wọ́n wá ju àwọn títí títí tí àwọn oníkẹjà wọ́n dẹ gèrè títí ìgèrè oníkẹjà wọ́n ju ìwọ̀ tí wọ́n dẹ ìwọ̀ títí títí ìwọ̀ òní gbé nǹkan kan. kàtàlẹ́ kàtàlẹ́ ìyá fùsùkún ọlọ́ọ̀ni bá dán wọn wò ní bímọ kánú ìyá fùsùkún torí pé wọ́n kọjá wọ́n ṣe pòókì ìyẹn ni pé wọ́n ṣàgbére sọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ṣe fíṣkù wọn ò gbà tọ́lọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n takú tọ̀rọ̀ ọlọ́run náà tẹ̀síwájú ayà ń lọ. obì orí mọ́ wà ìrìkọ́ láti ọmọ tó mí ní ohun límẹ́tọ̀ ìzú nẹ́kọ́ ọmọ àwọn apá kan nínú wọn àwọn ìjọ kan nínú wọn wọ́n wá ń sọ fáwọn yòókù bákànmù kéékèèké torí pé kìí ṣe tàn ìgbàlá fẹ́ sọ ní sọ gbogbo ẹ̀ ní dìtẹ̀ bákànmù àwọn èèyàn sọ pé àwọn tọ́lọ̀ ti fẹ́ parẹ́ àwọn tọ́lọ̀ tàbí tọ́lọ̀ fẹ́ fìyà jẹ èé ṣe tẹ́ fún ṣe wá sí fún wọn kọlù ma'adiratan ila rabbikum àwọn ń ṣe eléyìí àwọn ń kìlọ̀ fún wọn ni o láti lè jẹ́ ma'adiratan ila rabbikum kó bá lè jẹ́ àròjàre fún àwọn lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọlọ́run káwọn ó lè bọ́ nínú ẹ̀ṣẹ̀ ìyẹn ni apákanú àwọn àfáà ṣàlàyé pé ọgbọ́n tí wọ́n dá ni wípé wọ́n lọ dẹ ìgèrè tí ní tẹ́fí ń kẹjà yẹn sómi níbi òjò jímọ̀ àwọn ẹja tó bá ti wá dé yóò kó wọn tó bá wá di ọjọ́ aláàdì yọmọlẹ̀ ahad wọ́n wà lọ kó àwọn ẹja yẹn wọ́n ti mọ̀ pé gbogbo ẹja tó jáde lọ́jọ́ sábùtì àti bì làwọn bàbá wa máa ń pè wọ́n kó sínú gèrè àlàyé apá kan náà àǹfààní àwọn kan wá ń kì wọ́n nílọ̀ pé ẹ mọ́ ṣe léyìí àwọn kan dà pé eh, èwo lóde tẹ̀ ń wí fún wọn àwọn tó lọ́wọ́ ó parẹ́ àti kó fìyà tó lágbára jẹ wọ́n àwọn ò gbọ́dọ̀ mọ́ wí torí táwọn ò bá wí ọlọ́run ó bí àwọn léèrè màdírọ̀tàn àrùjáre lélẹ̀ lọ́dọ̀ ọlọ́run fáwọn wọ́là àìlà ohun ya bóyá látara ẹ̀wọ̀n pààyàn ọlọ́run náà. ọlọ́ni fálà mẹ́nà sú nígbà tí wọ́n gbàgbé yẹn ni pé fálà mọ́ tààrọ̀ kú ní wọ́n gbà tí wọ́n gbà wọ́n gbé jù sílẹ̀ mọ́ dúkìrú bìyí àṣẹ tọ́lọ̀ wọn bá pa fún wọn tí wọ́n gbé jù lẹ̀ àǹjá iná lẹ́dí iná yá ni àwọn àìní sùn ala àwọn tí wọ́n ń kí àwọn èèyàn nílọ̀ níbi ìwà alábi tí wọ́n ń hù ọjọ́ tọ́lọ̀ ní kí wọ́n má dẹ́dò kí wọ́n lọ ń dẹ́dò àwọn tí ń kì wọ́n lọ ala àwọn kú òun bẹ́ẹ̀ àfìyàjẹ wọn. وأخذنا الذين ظلموا بعذاب àwọn àwọn èèyàn tí wọ́n ṣàbòsí nínú wọn tí wọ́n kọtọ̀ lọ́hun àwọn àfijẹ wọn agbá wọn mú pẹ̀lú ìyà tó le ìyà tó burú bí máa kàánú yàsùkún nítorí wípé wọ́n ṣe kò kí sọ̀rọ̀ ọlọ́run ìgbà tí wọ́n kọjá àlàntà tẹ́léwọ̀ fún wọn tí wọ́n ń ṣe kúlínà làhùn àwọn sọ fún wọn wípé kúnú kìrọ́dàtàn ẹdí ọ̀bọ kọ̀ọ̀sìn ẹ̀dá yẹpẹrẹ ẹni àbùkù ẹ̀dá àbùkù ẹ̀ta apàtì kọ̀ọ̀sìn táà ní wò bí èèyàn ti rí nìyẹn kí la fẹ́ lò ń bẹ́ẹ̀.

aya fifty eight kọládé níbẹ̀ yẹn ló jẹ́ ká lọ aya sixty one aláàánúbà bílá musa alákún wánú ń ṣí àkún fi máa la ta àìlàmọ́n ṣùgbọ́n àwọn kan máa ń sọ pé ọ̀bọ di èèwọ̀ fún jíjẹ nítorí pé èèyàn ló dọ̀gbọ̀n rárá ọ̀bọ ti wà tẹ́lẹ̀ ṣáájú kọ́lọ́n tó sọ wọ́n dọ̀gbọ̀n ànábì wá ṣàlàyé pé gbogbo àwọn ọmọ ènìyàn bẹ́ẹ̀dá tọ́lọ́n bá yí padà bẹ́ẹ̀ wọn kì í ṣe kí ni inú bukhari lànàbì ti ṣàlàyé ẹ̀ inú àdìsí mọ́ bukhari gbà tó kó tó mú wa inú àwọn sọ ìbùkọ́rí àwọn àdìsí tí a kójọ sínú sọ ìbùkọ́rí ànábì ní àwọn èèyàn wọn ò bímọ kò sí nẹ́sìlù fún wọn ọwọ́ àwọn èèyàn náà ni wọ́n bá ti kú wọn parẹ́ nìyẹn torí náà kìí ṣe ọ̀bọ a rí lónìí torí páwọn kan sọ pé ìran ọ̀bọ tá a rí ní iye ìran wọn àwọn tí wọ́n dúró lébi odò àwọn tí wọ́n ń dẹ àwọn tí ò sọ fún wọn tí wọ́n ń wò wọ́n àwọn tí wọ́n sọ pé kò burú àtàwọn tí wọ́n ń ṣe rárá ọ̀rọ̀ yẹn ò correct <clears throat> philosophy nìyẹn agbárí nìyẹn ìtànàbí sọ fún wa ni pé gbogbo wọn pátá wọn ò ní ọmọ láyé gbogbo tọ́lọ̀ ń bá ti sọ dẹranko ẹranko yẹn kàn máa parẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pé yóò lọ́mọ òkè nìkan máa máa wò pé hàn àwọn bàní ìsọ̀rọ̀ ìtọ́lọ́ sọ̀dọ̀ bọ́ ń jọ náà nù rárá tàbá tó wọnú àdìs anábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ní níjọ́ kan anábìwá Muhammad sallallahu alaihi wa sallam àni Anas bin Malik qala rasulullah sallallahu alaihi wa sallam ma balu aqwami yarfa'una absarahum tó ṣe pé tí wọ́n bá ń kírun wọ́n máa gbójú sókè wọ́n máa wókè fashtadda qawluhu fi dhalika hatta qala la yantahunna an dhalika aw yukhtifanna absaruhum wọ́n ní ànábì wá ń sọ̀rọ̀ yóò wá lé agbọ́yìn oyé nínú àyà tí ẹnu àdìsẹ́ máa yà máa padà ṣàlàyé ṣùgbọ́n mo fẹ́ kí yẹn ó lídi wá sí ibi táwọn ẹbí ti ṣàlàyé nípa àwọn tí wọ́n ń ṣáájú lè máa mú gbé orí sókè tí ìmáàmù bá wà ń sùjúd kí ìmáàmù tó kúrò ní sùjúd Allahu akbar kó tó jókòó ẹlòmíì ó ti gbórí ṣáájú ìmáàmù ànábì níṣẹ́ àwọn èèyàn ò páyà ni pé ọlọ́run ọba lè sọ ohun orí wọn di kẹ́tẹ́kẹ́tẹ́ ṣẹ́rí pé ìṣẹ̀dá wọn ṣe kí nìyẹn ó yí padà nìyẹn ó di kẹ́tẹ́kẹ́tẹ́ àmọ́ tẹ̀síwájú àfà wàlàkọ́dí alimtumu nash'atal ula falawla tadakkarun ìṣẹ̀dá àkọ́kọ́ ẹ̀yìn èèyàn mọ̀ ó náà ládámọ̀ èé ṣe tẹ́ ìgbàrán tí àfàrá ìtún máa táhẹ̀rù fún ẹ̀wòye àwọn oko yìí tẹ̀ ń dá ẹwòye sí àántún ṣẹ́yìnlẹ̀ mú àwọn irúgbìn yìí hù ní àbọ́lọ̀ ní mò hù ìtaláyà nìyẹn látọ̀dọ̀ ọlọ́run nínú Qur'an láwọn ṣáàrù láwọn ṣáàrù làjà àgbẹ̀ òótọ́ máa bó bá wù àwọn ọlọ́run ni a bá sì sọ gbogbo orúgbìn yíyan ńgbà tó bá wù á sọ di gbogbo ẹ̀ ó gbẹ fàdọ́lítún tàfàkàún dọ́lítún bìmánà zọ̀lálì ẹ wà á di ẹ wà á di tàfàkàún ẹni tí ó mọ̀ wá ṣe mà pé á gbogbo ẹ̀ ó kàn gbẹ lọ ni yóò jóná lọ háù gbogbo ń tẹ́ ẹ gbìn kílẹ̀ lè ṣe sí kílẹ̀ wàá máa sọ nígbà náà. sọ́ra mú ẹwà máa sọ pé àà ah, ẹ̀dọ́ ní gbèsè mú bọ̀ àti gọ̀rọ́m méjèèjì ló wọlé ń bẹ̀ ẹ máa pé adó ń gbèsè tàbí kẹ́ máa sọ pé àà ah, ẹ̀dẹ́ ní ìyà ẹni tá a fìyà bá dáko lọ tí gbogbo ẹ̀ lọ bóyá àgbàdo ti inú ti dùn ó sì lágbára àti bomirin irrigation sẹ́ǹkó ń tọ̀ wọ́n ni ah! ó kàn gbẹ̀mọ̀ ọmọ ń tẹ̀ ìfẹ́ mọ jáde lẹ́gbẹ̀ẹ́ ní báyìí gbogbo ẹ̀ kàn gbẹ̀ lọ ni kí lẹ́sẹ̀ àbá bó o ṣe irrigation tọ́lọ̀ ní ọmọ wọ́ọ̀kì ńkọ́ ìgbà kan kòkòrò kan ń da àgbàdo láàmú wọ́n dákọ ẹ̀ ní àgíríkì ẹ̀yìn alágíríkì bó o fi fertilizer sí kò ní í ṣiṣẹ́ ewé ìwọ̀n kan ọ̀rọ̀ àmọ́ yíra padà báyìí àbá alágiri kìí dà ó lówó kọ̀ọ̀kan jẹ́ pé ń gbà náà ṣe dáún ní àbíkí ni wọ́n pè wọ́n pè lówó kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ́ àbúzáídá kíra pé dáún ní mẹ́sẹ̀ <laughs> pé ń jọ náà nù ní dáún ní wàláyà àgbàdo bẹ́ẹ̀ bá gbé ó bá àti fertilizer sí kò ní dáún àgbàdo yóò dẹ̀ rọra bàjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní tóun bá ṣe bẹ́ẹ̀ kìlẹ̀ fẹ́ ṣe ọlọ́run wá ní tí ò bá tún ti yé yín afárá ìtumúlímá alẹ́bí tàṣọ̀rọ̀bùn omi tẹ́ ń mú ńgbà tó jò rọ̀ lánàá gbogbo àwọn èèyàn ni wọ́n gbé àgbá síta ọ̀pọ̀lọpọ̀ ló gbé àgbá síta ọ̀pọ̀lọpọ̀ ló gbé agbada síta ọ̀pọ̀lọpọ̀ ló gbé korobá síta agbéke síta agbé garawa síta agbábọ́ síta à ń gbé omi òjò kí la fẹ́ fi ṣe ẹlòmíì fẹ́ pọ́n lé kó lè máa mú ọlọ́wọ́ ní omi tẹ́ mú ní àántún anzalitu mú òmìnà lè mọ́sní alìmọ́snù òun náà tún ní ẹ̀ṣújò tàpé ní mọ̀sírọ́ọ̀tì lẹ́ẹ̀kan sẹ́yìn lẹ́ ń sọ mí nìkalẹ̀ láti inú ẹ̀ṣújò ní amúnáánà lè mọ́sí abọ́lọ̀ ní sọ́kalẹ̀ mùjájá tó bá wò wọn lọ́wọ́ òun àti sómi náà di tí ò ní ṣe mú lẹ́nu yóò bá di bí iyọ̀ mùjájá fàlàólà tàṣkùrùn èéṣe tẹ́ fi dúpẹ́ lórí omi tẹ́ ẹ mú bójò ṣe rọ̀ lánàá akànróyìn òjò yẹn ni pé ah òjò rọ̀ ó sì fẹ́ atẹ́gùn ta ló ń sọ pé alhamdulilayi ọlọ́run tó rọ̀jò fún wa ẹ̀rí pé kọ̀lí lámà tàṣkúrú ntọ́lọ̀ ń sọ nínú sọ́rọ́tù múlíkù tá a kà àwọn tó sì dúpẹ́ náà ọpẹ́ díẹ̀ náà ni o pé alhamdulilayi ó parí kọ̀lí lámà tàṣkúrú díẹ̀ nínú yín ni ó dúpẹ́ àwọn kékeré náà ló lè sọ ọpẹ́ pé kò atẹ́gùn ni iná tẹ̀ ń dá tẹ bá ṣáná tí náà ṣàpẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n mú òkúta wọ́n fi lura wọn wọ́n rọ amú ẹ̀ha kìíní ọ̀pẹ tí bá ti ṣá òkúta tó bá ti bọ́ bẹ́ẹ̀ iná ò bá rú. àwọn igi kan ń bẹ tó jẹ́ igi tútù tí wọ́n bá fi wọnú ara wọn tí wọ́n yí igi òní náà máa múná jáde ọlọ́run ló dájú òní bẹ́ẹ̀ ọlọ́run ní àántún. sẹ́yìn lẹ dá igi tẹ̀ fi ń gbẹ́ igi ìṣáná àbí igi tá a sọ pé igi tútù tí máa múná jáde yẹn sẹ́yìn lẹ dá ni amúnáánù lè mú ìṣe òun àbáwa la dá àwa là ń jẹ́ òhù nílẹ̀ ọlọ́ni nánú jà alínẹ́ kí ni ọlọ́ni nánú jà alínẹ́ tẹ̀síkírọ̀ eléyìí ìrántí la fi ṣe o wàmọ̀tá àní ó sì máa jẹ́ ìgbádùn àǹfààní lè mọ̀ kẹwìn fún àwọn arìnrìn àjò igi ìran igi kan ni tútù ni ṣùgbọ́n tí wọ́n bá mú tí wọ́n bá ó ní bí wọ́n ṣe máa ṣe wọ̀rọ̀ alú wọ́n fi kejì bọ́ tí wọ́n bá yí iná ọ̀sẹ̀ jáde ń bẹ́ ọlọ́run lòun lòun ṣe bẹ́ẹ̀ fàṣà bíi bíi àbí torí náà subhana rabbiyal azim torí pé àṣẹ ni fásitì ṣí àfọmọ́ ismi rọ́bìkà orúkọ olúwa rẹ̀ aláàbíìn ọba tó tóbi anábì ní ìjì àlúhà fi rùkù ẹ̀kùn ẹlọ́mọ sọ nínú rùkù subhana rabbiyal azim ẹ̀rí pé suratul àálá wọ́n ní tàà nàbí bá ń kà sabbih isma rabbikal àálá wọ́n ní yóò ní subhana rabbiyal àálá àwọn táwà lẹ́yìn náà ó yẹ ká máa wí ìta abálẹ́nu àwọn bàbá wa ní balẹ̀ wà náà aláàzá àríkà mínà ṣáàìdí ó lákọọ́lẹ̀ ṣùgbákọọ́lẹ̀ tí ò lálàáfíà lónìí ó lákọọ́lẹ̀ tàbánkàwà tí ní wà zéjú ní wà sórí zinina ṣóbíẹ́ níbi ìparí ẹ̀ alayhisallahu bi ahkamil hakimin balẹ̀ wà aláàzá àríkà mínà ṣáàìdí gbogbo ṣọlá

súra ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n àyà kọkàndínlọ́gọ́ta sí ìkarùndínláàádọ́rin nínú kùránì súrọ́tù nàmúlì ọlọ́run tó sàlàyé ń bẹ̀. àmín hmm? yujibu limutara idha da'ahu wa yakshifu su'a wa yaj'alakum khulafa'al ard àìlà ọmọ àlọ́ ìkọ̀lí lámẹ́ta tẹ̀dẹ́kàrú ó pọ̀ ń bẹ̀ ẹjá fìyàn nílẹ̀. ìtàfẹ́ ló ń bẹ̀ ni pé ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ ń bí ayẹ pé àrọ̀ ayé tún wéme àtàhádì ni ìtaláyà kò sẹ́sì tí wọ́n lè fọ̀ ìbéèrè yẹn ìbéèrè tó ṣe wípé gbogbo wa la méjì ẹ̀ ní rhetorical question ni ẹ̀ panumọ́ ni ọlọ́wọ́ ní àhádàlọ́ ọ̀sàmù akóhùnwá àbẹ̀sọ ọ̀rọ̀ kún wá bá sì di ọkàn yín pa mo wá ń ṣàlàyé lẹ́ẹ̀kan mo ní etí ìgbọràn yẹn ọ̀nà méjì ló lè gbà ọlọ́run lè mú ní ti kàwó ní tó ṣe pé èèyàn ò ní gbọ́ràn mọ́ èèyàn sì ní ríran mọ́ lè rí bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní ti ṣàrí-rí èyí tó ṣe wípé èèyàn ò ní fi èèyàn létí yóò máa gbọ́rọ̀ ṣùgbọ́n kò ní sí tí yóò fi máa gbọ́rọ̀ ọlọ́run lágbọ́yé ò ní sí ń bẹ̀ èèyàn lè ojú yóò máa fi ríran kò ní kó sí kòtò ojú inú tí ó fi wòye sọ̀rọ̀ ọlọ́run tí ó fi gbọ́ lágbọ́yé kò ní ní èèyàn ní ọkàn tí ó fi máa ronú ó lè ṣe gbogbo rìsáàṣì ayé ṣùgbọ́n ọkàn tí ó lò láti fi gbọ́rọ̀ ọlọ́run yóò ní sí mbẹ́ lọ́nà fi sọ pé làhùn àdánù láyàsìmẹ́rú nàbíà wọ́là um àyúnú láyùsìrú nàbíà nàbíà wọ́lá òǹkùlùbùn láyà kọ̀hú nàbìhà wọ́n lójú ṣùgbọ́n wọn ò fi lè ṣàríwòye sọ̀rọ̀ ọlọ́run kí wọ́n fi tara rẹ̀ gbọ́rọ̀ ọlọ́run yé òdì ni wọ́n máa rí wọn ò ní rójú ọ̀rọ̀ wọ́lá òun àdánù láyà smẹ́hún nàbìhà wọn ò ní gbọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́run lágbọ́yé òdì ọ̀rọ̀ ni wọ́n máa gbọ́ wọ́lá òǹkùlùbùn láyà kọ̀hú nàbìhà wọ́n ní ọkàn ṣùgbọ́n wọ́n ní òye wọn ni bí ọ̀rọ̀ munafik kí wá ní àwọn asbab àwọn tó lè ṣokùnfà kétí inú èèyàn ó di kójú inú èèyàn ó fọ́ kọ́kàn èèyàn ó di ó pọ̀ alákọ̀ọ́kọ́ ni anifak alákọ̀ọ́kọ́ ni kí ni wọ́n pè nifak ìwà munafiki téèyàn bá ti ní a máa jẹ́ kó ṣẹlẹ̀ sí èèyàn bẹ́ẹ̀ a máa jẹ́ kọ́kàn ó di tábàwọn oníṣòro tó lè bá kọ́rọ̀ súra ẹlẹ́ẹ̀kejì ayá ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni wà mínà nẹ́ẹ̀sì man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin yukhadi'una Allaha wal ladina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun títí ọlọ́wọ́ ní summun bukumun umuyun fa umlaya jiun gbàtọ́lọ̀ ní masali um ká masali ladista ó kọ́dà nẹ́rọ falanadọ̀ àti máa haula um dáàbà lọ obìnúrihim wàtàrọ́ka um fi zulumati la yubsirun summun bukumun umuyun fa umlaya jiun àwọ̀kàsọ́